gẹ́gẹ́ bí àlàyé tá ń bá lọ lórí tíra sharh sunna fi sheikh wa albarbahari rahimahullah ní ìbámu pẹ̀lú sharh sheikh wa sọ́ọ̀lì alfawzan hafizahullah a wà lérí àlàyé nípa àwọn sàbí ànábì ìdùwánullahi alayhim ipe àwọn sàbí ànábì àwọn gangan náà ni ìpìlẹ̀ ẹ̀sìn wa àwọn náà ni jama tó jẹ́ pé túláàsì ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú wọn ẹ ya gbọ́dọ̀ yapa wọn nígbà kọ̀ọ̀kan ní wọ́n bá àlàyé débi pé àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n mọ̀ ní kò sí ntó burú ń bẹ̀ pé káwọn ó dá nǹkan kan lẹ̀ sínú bí àwọn sálàfò bá tiẹ̀ sí lórí ẹ̀ báwọn sàbí ànábì ò bá mà sí wọn ni kò sí tó burú bẹ́ẹ̀ so ọ̀rọ̀ wọn ni sẹ́kù ń bá lọ sẹ́kù ní àwọn tí wọ́n délé ilẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n fẹ́ ya àwọn ẹni àkọ́ àwa àgbẹ̀yìn kúrò lára àwọn ẹni àkọ́kọ́ wọ́n fẹ́ kí ẹ̀sìn wa kó dàrú mọ́ wa lọ́wọ́ ká má rí ibi tí a máa fara wa tì sí sẹ́kù wa ni yóò jáde láàánú lásìkò tá a wà yìí a máa rí àwọn kan máa ń yọ hadhiru min madhhabi salaf àwọn tí wọ́n máa kìlọ̀ fáwọn èèyàn ipe kan jìnnà sí madhhabu salaf kan jìnnà sí ojú ọ̀nà àwọn salaf àwọn sàbí ànábì àwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn àwọn tí Allah subhanahu wa anabi sallallahu alayhi wa sallam ròyìn wa fún wa ipe àwọn náà lọ́gọ́rùn-ún mẹ́ta kọ́kọ́ tí wọ́n lóore jù wọ́n máa ń sọ àwọn yẹn lára pé ẹ jìnnà sí o àwọn tó bá ti ń pera wọn ní sàlàfíà ẹ jìnnà sí wọn wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ti ń jẹ́ sàlàfíà irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn yìí wọ́n máa ń sọ àwọn yẹn lára kí wọ́n jìnnà sí sàlàfíà kí wọ́n sì mọ̀ pé táǹpẹ̀ ní sàlàfíà gan òun náà lẹ̀sẹ̀ àwọn sàlàfíà nẹ́bì òun náà ní islam òdodo nígbà tí islam dàrú tán tí oníkálukú ń kí nítorí bọnú ẹ̀sìn oníkálukú ń pè nítorí lẹ́sìn tí èsì ẹ̀sìn òun náà ló fà tó jẹ́ pé ẹni tó bá wà lórí ẹ̀sìn táwọn sábẹ́ wà lórí ẹ̀ òun ni ó máa tọ́ka ara rẹ̀ sí pé sàlàfíyà lòun so òun wà lórí sàlàfíyà òun jẹ́ sàlàfíyùn nítorí kóun ti kí ni òun wà lórí ẹ̀sìn àwọn ànábì so eléyìí kìí ṣe nǹkan kan tó pamọ́ kìí ṣe nǹkan kan tó rújú nítorí kó yẹ ń kálukú náà ni mina àwọn tí wọ́n máa ń sọ àwọn yẹn lára ẹ má máa dá ọ̀rọ̀ padà sódò àwọn sálàfù abáwí kìnnì kan ẹ àwọn sálàf abáwí kìnnì kan àwọn sàbẹ̀ ànábi ti báyìí wọ́n máa sọ àwọn yẹn lára ìpè ẹ má máa dá gbogbo ọ̀rọ̀ padà sọ́dọ̀ wọn wa yaqul hadha zamanu madọ yóò máa wá sọ lẹ́nu rẹ̀ pé àsìkò táwọn tẹ̀ ń sọ ohun àsìkò wọn ti kọjá wa yuhadhiru mimma alayhi sálàf yóò máa sọ àwọn yẹn lára pé ká jìnnà sí táwọn sálàf wà lórí ẹ̀ wa yahuddu ala al-ibtikari fi din yóò sì máa ṣe àwọn èèyàn lójú kòkòrò pé ká máa hun kan ká máa dáadáa hun kan sínú ẹ̀sìn yóò máa ṣe wọn lójú kòkòrò lórí ẹ̀ sheikh wa ní àdínú tawqifiyun ẹ̀sìn ọgbọ́n orí ògbẹ́sìn ní tí wọ́n bá pè lẹ́sìn fún wa náà láàmú fi jọ́sìn tawqifiyun ní tí wọ́n bá wá kó wa dúró lórí ẹ̀ níbi ẹ̀sìn pé báyìí lẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ náà láti máa ṣe wa huwa ittiba'un ní tí ń jẹ́sìn náà ní ká máa tẹ̀lé ní wọ́n mú wá fún wa wa laysa ibtida'an sheikh ní al-ibtikar kama máa hun nǹkan ká máa ṣe ká innovation ká innovate nǹkan ní tí ò sí tẹ́lẹ̀ ká mú wá sheikh ní yakunu fi sinaat wal manafi' ad-dunyawiyya ibi tí a ti máa ń ṣe léyìn òun náà níbi àwọn asinaad níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú fáktírì àwọn nǹkan níṣẹ́ àwọn nǹkan ayé àwọn nǹkan àǹfààní tó jẹ́ pé táyé ni a lè máa ronú sí i ìpè ah, bọ́sẹ̀ ń kọ́lé níjọ́ ẹ̀jẹ̀ káwọn náà ronú sí i ká tó máa kọ́ lọ́nà míì ní tí wọ́n bá ṣe ń wọṣọ níjọ́ àdékàwá náà ronú sí ká tún wọṣọ míì tí o bá ti ní ṣe kí ni kó kọjá ìlànà tá a nàbí gbé kalẹ̀ bí wọ́n ṣe ń gun tí wọ́n ń gun ìjọ òní ẹjá wa náà ronú sí i ká tó gbé nǹkan mìíràn kalẹ̀ ká máa gùn ògoro àwọn eléyìí à nǹkan ayé ni òun náà sì ni ní ṣẹ̀ríà Islam tó fi tó fi àyè lẹ̀ fún wa ń bẹ̀ pé a lè rori sí i wọ́n kálukú náà lè ronú nípa nǹkan tó ní fala yuhdathu fihi shay a gbọ́dọ̀ dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn ba'da wafati rasul sallallahu alayhi wa sallam lẹ́yìn gbàtà nàbí ikú tán lè anna tashri'a nítorí pé ká sófin nínú ẹ̀sìn yìí intaha bi wafati rasul òfin ti parí lẹ́yìn gbàtà nàbí ti kú fama alayna illa littiba' kò sí ní tó sọ̀rọ̀ yẹn lórí gbogbo wa gbogbo àtọkùnrin àtọbìnrin gbogbo ẹ̀dá pátápátá ní tó sọ̀rọ̀ yẹn lórí wa òun náà ní ká ṣe kíni àlètìbá ká máa tẹ̀lé ní ta bá ń lẹ̀ ni wàhálà nùdísà ṣẹ́yí amínà ìdìnnà káàsì má tún dá nǹkan kan mìíràn lẹ̀ mọ́ látọwọ́ ara wa wànàkó hàdá wàlẹ́dí yẹsùlùhù lè hàdá àṣù táwọn wa sọ pé á eléyìí ló bá gbà yìí mu eléyìí ló bá gbà tiwa mu ní nǹkan ẹ̀sìn ẹ̀sìn anábì gbogbo ìgbà ló bá mu nǹkan ayé la lè máa ronú sí pé kò bá gbà yìí mu nígbà tí jàǹgo tí ò bá gbà wa mọ́ mu nísìnyí sá ló má nígbà tí fìtílà lásìkò rẹ̀ ti kọjá kò sẹ́ni tí ń lò má nígbà tí ilé alábàárà tí ò bá gbà mú má kò sẹ́ni tí ń kọ́lé alábàárà má ẹ bá dá àwọn aróko náà nísìn ẹ bá àwọn aróko náà ti ń túnlé wọn kọ́ sí blọ́ọ̀kù nígbà tí kò bá gbà mú má kò sí tó burú gbélé kò sí láì fi bẹ́ẹ̀ nígbà tí ò bá gbà mú má káma láǹgbọ ẹsìn tíráàbù káma gun kẹ́tẹ́kẹ́tẹ́ abọ́sẹ̀rì kẹ̀kẹ́ abọ́sẹ̀rì machine abọ́sẹ̀rì mọ́tò ẹ̀hẹ́n gbogbo àwọn eléyìí ohun tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan ayé tí ò bá ti bá gbà mú má ká pa á ti mànà kò sí tó burú bẹ́ẹ̀ àmẹ́sìn ẹ̀sìn ó máa bá gbà mú lọ láéláé ni gbogbo ẹni bá ti sọ fún wa pé ẹ̀sìn kíní yìí ẹ̀sìn ni kó wá ní kò bá sìkò tá a wáyé mu àbí kó ní kò bá lu tá a wáyé mu àbí kó ní kò bá agbègbè tá a wáyé mu so eléyìí ẹ̀sìn òye ni kí ẹ máa wá sọ pé ọ̀tọ̀lẹ̀sìn ilẹ̀ lárúbáwá ọ̀tọ̀lẹ̀sìn tiwa ń bì sànàbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rántí wa ní sànàbí kankan náà ni wọ́n sì jọ bí gbogbo abákan náà ni bí wọ́n ṣe bí lárúbáwá náà wọ́n bí àwa náà bí lárúbáwá ó ṣe jẹ̀yà lẹ́ni tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tí lárúbáwá náà ó ṣe jì báwa náà ó ṣe wà àlìjánà kankan ni kò sáà àlìjánà lárúbáwá lọ́tọ̀ anabi eh, ni la fadla lil arabi ala al ajam illa bit taqwa anabi ni kò sí ọlá kan tí Lárúbáwá ní lórí ẹni tí èsì Lárúbáwá àyàfi ìpáyà Ọlọ́run illa bit taqwa àyàfi ìpáyà Ọlọ́run ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run òun náà ní oṣù kínní òun náà láàkà kún èèyàn rè òun náà láàkà kéèyàn yìí kò bá jẹ́ yà dúdú kò bá má jẹ́ Lárúbáwá <clears throat> sheikh rahimahullah wọ́n ní alimami malikun rahimahullah yakul wọ́n imam malik imam darul hijra kí allah subhanahu wa ta'ala kó bá yọ́nú sí wọ́n wọ́n sọ báyìí pé la yuslihu akhira hadhihi al-ummati illa ma aslaha awwalaha wọ́n ní kò sí tó lè tún ìgbẹ̀yìn àlùmọ̀ yìí ṣe àwa tá a bá tún dé lẹ́yìn kò sí tó lè ṣàtúnṣe wa tí ó lóore fún wa tí ó jẹ́ ká gbé ìgbésí ayé rọrùn àyàfi nǹkan tó tún àwọn àkọ́kọ́ ṣe ìdáhùn àkọ́kọ́ lò tí wọ́n fi lò gbèsè ayé rẹ̀ sáfi gbé gbèsè ayé rọrùn òun náà làwọn náà lè lò sáfi gbé ayé rọrùn tá ní táwọn sàábé lò lẹ́sìn àwa ni kò bá wa mú mọ́ nìsín kò bá gbà mú a jẹ́ pé àwa là bá gbà mú ẹ̀ kìí ṣe ẹ̀sìn Islam ni oníṣekínni òun ni òní bá gbà mú kìí táwọn sàábé wà lórí ẹ̀ ntáwọn sàábé ànábì kú lórí ẹ̀ lẹ́sìn ntáwọn ànábì kú lórí ẹ̀ lẹ́sìn òun kọ́ ni òní básìkò mu àwa là yà básìkò mu àwa ló yẹ ká chẹ́ẹ̀kì ara wa wò tó tá a bá ti gbé kíní kan bẹ tá a kò bá gbà mu Imam Malik rahimahullah àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní kò sí tó lè tún ìgbẹ̀yìn tí ó lè tó lè tún ìgbẹ̀yìn àlùmọ̀ yìí ṣe àyàfi tó tún àwọn kíni àwọn àkọ́kọ́ ṣe dáhùn sábẹ́ lò lẹ́sìn tó easy fún wa bóyá ó ṣe wá nira fáwa tí ò ní easy fún wa ṣẹ́kù ní alẹ́bí afúláhá awalaha wàlìkítàbù wa sunna èyí tó tún àwọn ẹni àkọ́kọ́ ṣe òun náà ní alukur'an àti sunna nabi ibi tí wọ́n gbámu tí wọ́n ní lórí ẹ̀ náà nù òun náà ló sì ṣàtúnṣe wọn ولا يصلح آخر هذه الأمة <clears throat> إلا الكتاب والسنة وواسن تلسفا وناسي في كتاب والسنة أو بينا لا ساعتين لو نانسي ẹ alo democracy náà nísìnyí alo lo lo lo àríbi àrábáyọrí rẹ ẹ bó bá dọdún mẹ́rin yìí nísìnyí àwọn náà ni ó gbé ẹnìkan wá yá ẹni yìí wá ti wọlé nísìnyí gbogbo nǹkan ti dáa fún yín nù ẹ ẹ bí wàá tó pé ẹ máa ń sa owó ni òun ò ní múná yín lọ mọ́ òun ò ní ṣe ẹ àwa tó yá àwa tó ṣe sáà àwọn náà wọ́n tún lẹ́nu òní dáa kí ló fà ni nítorí kí nígbà tá a lòfin ọlọ́run democracy government of the people by the people for the people òfin tó yẹ pé àwọn náà la gbé kalẹ̀ fúnra wa àwọn náà la fẹ́ wa ẹ dákun ẹni tó gbófin kalẹ̀ bóyá ni òsè ní gbìyànjú kó yọ ibi tí ó bá ti ti ṣe tí ba lọ́wọ́ yóò yọ kó òun náà ló fà tí wọ́n fi máa rí afẹ́ níjọ́ lẹ́yìn tí wọ́n àmẹ́ndì kùránì rí láyé níjọ́ lẹ́yìn tí wọ́n àmẹ́ndì súnà wọ́n dà àwọn tó máa fẹ́ máa bẹ́ǹdì súnà ẹ̀ dì náà àfọ̀n súnà gidi wọ́n máa sọ pé ah, má bẹ́ǹdì súnà má sọ di government of the people by the people báwọn bí ṣe pé nǹkan rẹ̀ tó ti gbé kalẹ̀ òun náà ló gbé kalẹ̀ má bẹ́ǹdì ẹ̀ tó bọ́rọ̀ ẹ̀sìn ṣe máa rí nù àmọ́ bí tá a bá ti ní abẹ́ túnra wa ṣe pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí kìtàbù ọ̀tún náà bí tá a ti ń kó náà láti máa bà á máa padà sẹ́yìn ni àní ní lọ síwájú àní ní fọkànbalẹ̀ láì pófin ọlọ́run ni nítorí pé afẹ́ bìyàn jẹ lérí ó sì wá kan pé àmọ́ wa para wa ó sì wá kan pé àwọn kan wá yẹ ọmọ ta nítorí pé kíni nítorí pé afẹ́fẹ́ nìkan jọ lérí àwọn kan máa wá yẹ nìkan níbà àwọn kan máa súnlé ara wọn wọ́n máa lé ara wọn para wọn káàkiri yóò sì wá di pé àwọn kan máa wá parọ́ mọ́ra wọn máa ra wọn máa sọ̀rọ̀ burúkú láwọn mùsùlùmí tó àwọn ní wa báwọn so aburú tá a máa kàn bẹ́ẹ̀ nù nígbà tá a bá ti gbófin ọlọ́run tì sẹ́gbẹ̀ẹ́ kan tá a ti so nígbà tá a bá ti fẹ́ sòpinya láàrin ayé ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn torí pé àwọn èèbó fẹ́ ṣe òpinya láàrin ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn ìgbé ah, ẹ̀mọ ntẹ́ mọ fi da táwọn fi darí yín òun náà ni òfin táwọn gbé kalẹ̀ òun náà ni democracy àmọ́ tó bá ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa lọ yanjú rẹ̀ nínú mọ́ṣáláṣí tó bá ti kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn nísìn ẹ yanjú ara nínú mọ́ṣáláṣí ẹ̀sìn ìyàwó yanjú àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú káì òfin yìí tí wọ́n á gbé kalẹ̀ tó kálù tí wọ́n á gbé kalẹ̀ tí wọ́n láwọn ń tẹ̀lé yìí ẹ wá wò nísìn látọ̀dún tí wọ́n ti wá ń lò àǹfààní wo oore wo ni wọ́n wá rí bẹ́ẹ̀ àǹfààní wo náà rí bẹ́ẹ̀ ẹ́ wọ́n kálù kó máa wọ́n kálù kó máa lépa ara wọn láburú ọ̀rẹ́ àtọ̀rẹ́ ká ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn sì dọ̀tá nítorí kíni nítorí òṣèlú bàbá àtọmọ wọn sì wojú ara wọn okùn ẹbí ó jà látàrẹ bí ẹgbẹ́ tèmi kọ́ ní ń tẹ̀lé ẹgbẹ́ báyìí ń tẹ̀lé wọn kálukú máa wá nira wọn sínú wọn ò ní bára wọn jà nítorí ẹ̀sìn pé ẹ̀sìn rẹ̀ lọ déédéé wọn ò ní bára wọn jà nítorí pé ń takò lànà ànábì wọn ò ní bára wọn jà nítorí pé ń ṣe kíníkan tí ò bẹ́sìn mu ní tí ó mọ bára wọn jà lélẹ́yìn ni pé alátakò ni ẹgbẹ́ alátakò lélẹ́yìn ẹ dákun kí ló fà kò sí tó fà tó tara pé kíni tó tayọ pé ntí kíní títí àfáàwá ti sọ fún wa Imam Malik rahimahullah tó ń sọ fún wa pé kò sí tó lè tún ìgbẹ̀yìn àlùmọ̀ ìṣe àyàfi tó tún àwọn àkọ́kọ́ ṣe tó tún àwọn àkọ́kọ́ ṣe òun náà ni al-kitabu wa sunnah àṣekọ̀ wa ní wàtíbáwù hadi sálàfi sọ́ọ̀lì káyìtún máa tẹ̀lé ìlànà àwọn sálàfi sọ́ọ̀lì àwọn ẹni rí àwọn ẹni ìtìsíwájú tí wọ́n ti kọjá lọ àwọn sàbí ànẹ́bí àwọn ọgọ́rùn ọdún tó tẹ̀lé wọn àwọn ọgọ́rùn ọdún tó tẹ̀lé wọn so àwọn wọ̀nyí àwọn náà làwọn sáràbù sọ́ọ̀lì tá a bá ti ń tẹ̀lé lánàá wọn òun náà ni ó tún wá ṣe òun náà ni ó tún alámọ̀rí wá ṣe yóò tún ẹ̀sìn wá ṣe yóò ti tún gbèsè ayé wá ṣe ìbá náà sáyé nígbà wọn ìbá náà darí ìlú ọ̀nà wo ni wọ́n gbà tán fi darí ìlú tán fi rí àkójọpọ̀ jama tó pọ̀jù láyé wọ́n ní òun náà ni alhaku wa ahluhu òun náà lòdodo àtàwọn tí wọ́n ti kíni àtàwọn ẹni òdodo sheikh ni asawadu hum ahlul haq àwọn náà làwọn ẹni òdodo wa ahluhu mutamasikuna bihi àwọn táwọn ń pè lẹ́ni òdodo yìí àwọn náà làwọn tí wọ́n bá gbá òdodo mú kìí ṣe pé kankan ní ah, àwa là ń ṣe kíní àwa ní báyìí àwa là fà báyìí àwa là ń ṣe rárá kó jẹ́ pé wọ́n gbá òdodo yẹn mú tí wọ́n ń lò وليس معنى السواد الأعظم مجرد الكثرة كيف يسمى جماعة أخوة كاكا قلاسا لونكا هنا لقباليرو فلوه معنى السواد الأعظم يسمى جماعة أخوة هنا لمن كان على الحق عظمة وليل ودودو ولو كانوا قليلين قال مباكر لونكا تواجه ودودو نوا فهم السواد الأعظم عمنا جماعة أخوة حتى ولو كان رجلا واحدا قال مباكر يكالسوني tó bá jẹ́ pé ìwọ nìkan ṣoṣo lórí elédè òdodo ládùúgbò tó wà àbílù tó wà àbílèdè tó wà tó wá wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ìwọ gan bó ṣe wà fún ààrẹ jàmáà ni ọ́ kọ́lá bó ṣe juwọ́ nìkan lọ man kana ala al-haqq fa huwa sawadul a'zam ẹni tó bá ti wà lórí òdodo òun náà ni jàmáà tó pọ̀ jù la nanzuru lil kathra a ní wòye sí bẹ́rù ṣe pọ̀ wa innama nanzuru lima huwa alayhi ní táwòye sí ni pé ń tẹ̀yẹ̀ wà lórí ẹ̀ kọ́lá bó wọ́n láwọn tó jọ láwùjọ tó wà ládùúgbò tó wà àwọn odìjà àwọn sábẹ́ ànẹ́bí odìjà àwọn sáwọn tó tẹ̀lé àwọn sábẹ́ ànẹ́bí odìjà àwọn ẹnire àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá síwájú kọ́lá bí ọ̀rẹ́ tó jọ nílùú rẹ̀ yóò rẹ́ jọ lórílẹ̀‐èdè rẹ̀ yóò láwọn kan tó jọ nínú àwọn sábẹ́ ànẹ́bí so irú ẹni báwọn náà jẹ̀mọ́ lòun náà fún rẹ̀ sùsẹ́kù wá ní fọkọtẹ̀kùnù kẹsàn-án tó àlà dọ̀là ìgbà míì ń bẹ tó jẹ́ ni òun náà ló pé sẹ̀ríà islam gbé kalẹ̀ fún wa pé majority carry the vote ẹ̀ pé ẹni tó kalẹ̀ bá ti pọ̀ jù òun náà ni ó win ni wọ́n làbó ṣe pé ẹ̀hàn èèyàn ló ń kalẹ̀ pọ̀ òun náà ló win nínú wọ́n làbó ṣe pé dìgbò lugi ni wọ́n làbó ṣe pé ẹ̀ńtẹ́yìn náà mọ̀ pé aláburú ayé àtàlùkì àmà ni ewúrẹ́ ni báwọn nìsín òun náà ló win nínú so n tá a fi ń ṣe kọ́ òun nínú òfin sẹ̀ríà islam torí pé ìgbà míì wà tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn máa wà lórí àánú wọn ó pọ̀ mẹ́gan ó sì wà lórí àánú ẹ wà nìkan oṣù tí kó lẹ́gbẹ̀ẹ́ wọn pé ìyọ̀bá yín ṣe òun ló sì wà lórí òdodo ìmọ̀ ń ọba àlekẹ́ ọlá sọ fún wa nínú alukur'an suratu yusuf ó ní wa ma aktharu nasi walau harasta bi mu'minin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kọ́dà bó fẹ́ bó sojú kòkòrò jù bẹ́ẹ̀ lọ rí ànábì àwọn tí ò ní gbàgbọ́ wọn pọ̀ gan ẹ̀ẹ́n majority àwọn èèyàn oníṣẹ́ kínní wọn ò ní gbà ẹ wá yáwó láyé tá a wà lónìí sìn tí majority wà ní mùsùlùmí lónìí nìsín ẹ pé majority náà ni ò gbà fọlọ́run ni ò gbà fà nàbì majority náà ni ò tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam àwọn tẹ́ wàkọ́lá tààlà ṣẹ́kọ̀ọ́ wa ní ọba àdìkẹ́ ọlá tún sọ báyìí pé wà máa wajadna li aktharihim min ahadin wa in wajadna aktharahum lafasiqin ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí onísìn àrípọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ládéhùn yàní ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀dá àdéhùn tí Allah subhanahu wa ta'ala bá wọn gbé wọn ò tẹ̀lé wa in ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kíni wọ́n jáde kúrò lábẹ́ àti ọlọ́run ni tọ́lọ́mbà pa wọn láti pé ẹsẹ̀ yìí wọn ò ní ṣe ní tó bá ní ká má dé bẹ́ẹ̀ òun náà lẹ́rìí tí wọ́n máa ṣe. àyà mi tún bẹ́ẹ̀ ní alukur'an tọ́ba àdìsọ́lá sọ pé wa inna kathiran minan nasi la fasiqun dádájú ọgọ́rọ̀ nú àwọn èèyàn àwọn tí wọ́n pọ̀jù nú àwọn èèyàn kò kí ni wá ọba àdìkẹ́ ọlá sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbàtàn jẹ́ pẹ̀lú nọ́mbà pẹ̀lú nkà báwọn yẹn ti pọ̀ tó a ah, ah, ẹ̀sọ̀ á ní mo lídìí ọ̀dà ẹ̀wù gbogbo èèyàn ẹ̀wà àwọn èèyàn ti pọ̀ tó ẹnìkan lórí Facebook ń jò ní wà ní áá mo lídìí ẹ̀ kí náà kọ̀ rẹ̀ mo lídìí ṣé o sọ ẹ̀rù báwùjí ni ẹ̀wù owó ti dàrú gbàtà àwọn èèyàn wà láràfà wọ́n á gbé fọ́tò sí ọ̀bá ìgbé Facebook ní ẹ̀rí níta àmọ́ fi mọ orí náà ní pé kílẹ̀ yẹn wà lórí ẹ̀ níta yẹn bá ń sọ́tún àti báyà lánàá ní sallallahu alaihi wasallam òun lóore kọ́dà bẹ́ẹ̀ bá pọ̀ mbẹ́ bẹ́ẹ̀ bá wá pọ̀ tí gbogbo ayé bá wá wà lórí àánú à nítorí òǹkà wọn ká wá sọ pé àánú kó wá sọ di ọ̀nà mà kí wọ́n tán lórí ẹ̀hún kó wá sọ di òdodo látara kíni látara bí wọ́n ti pọ̀ lórí ẹ̀ ṣẹ́kù ní pọ̀lìkẹ́sọ̀tún láàyò èyí sì tẹ̀lé majority àyàfi tí majority bá wà lórí òdodo lókù àfi tí majority bá wà lójú ọ̀nà tó ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ìgbà yẹn lá tẹ̀lé majority man kana ala al-haqqi fa huwa al-jama'a ẹni tó bá ti wà lórí òdodo òun gan ni jama'a sawa'un kanu qalilin aw kathirin wọ́n pọ̀ dé àbí wọ́n kéré àwọn náà ni wọ́n wà lórí òdodo sheikh wani adọ́bit yẹ kí wọ́n fọ́ ní fọ́múlà yẹ kí wọ́n ní tó mọ̀ fi dé tó fi máa ma ṣẹ́kù <coughs> ní wà máa kánú àlẹ́ yìí òun náà ní tán bá wà lórí ẹ̀ ní tán ṣe ń gangan ló lọ́lẹ̀ wádìí wọn bá pé mílíọ̀nù lérí ẹ̀ wádìí ní tán ṣe oyin kò sí tó fà á pẹ̀lú nọ́mbà yín kí ni tẹ́ ń ṣe gangan níbi ẹ̀sìn pé mílíọ̀nù wọn bá sì mọ́jú mẹ́ta lọ wádìí tí wọ́n ṣe ni kí wọ́n tí wọ́n bá ṣe bá ti bá lànà nábì wọn alhamdulillah àwọn ni wọ́n wà lórí kíni wọ́n wà lórí ìlànà alówó hakun àwòbá ọ̀sìn ó wò pé ṣe tí wọ́n ṣe tán ni àbíbàjẹ́ náà wà lórí ẹ̀ ọ̀yìnká wáyé pé nǹkan ṣe yìí tó wáyé pé nǹkan tó jẹ́ òdodo ni wọ́n fún mọ́lì jama á àwọn gan ni jama àwọn náà láàmà pè ní jama walaw lam yakun alayhi illa wahid kọ́dà tí ò bá ju ẹ̀kan ṣoṣo lọ tó bá wà lórí ẹ̀ wọ̀nyí káàna bá ọ̀fìlà ń tó bá wá jẹ́ pé ìbàjẹ́ ni tí wọ́n ṣe tó wáyé pé àdádálẹ̀ ni tó pé ẹ̀ṣẹ̀ ni tó pé bídí ṣírkù ni tó pé nǹkan tọ́lọ́wọ́ fọwọ́ sí ni ṣẹ́kù ni <coughs> wàhùwà dọ́là àánú ni o wọ̀nyí káàna alayhi akthar an kọ́dà tó bá jẹ́ pé ọgọ́rùn èèyàn ló wà lórí ẹ̀ tó yẹ pé àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn àwọn náà ń bẹ lórí ẹ̀. ṣéèkù ní qawluhu gbólóhùn àfáàwà barbahari tí wọ́n ní faman khalafa ashaba rasulillah pé ẹni tó bá yapa àwọn sàbí ànábì fi shay'in min amri din faqad kafar irú ẹni báwọn kọ̀díkàfà ó ti ṣe kẹfẹ̀rí nù ṣẹ́gun ní káfà kẹfẹ̀rí tán ló ṣe yìí yàtẹ́mìlú alkufra wà yàtẹ́mìlú kufra al-asgar ó rọrùn kó jẹ́ pé ibi wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ pé kúfúrú akbar kẹfẹ̀rí lálá yàtẹ́mìlú kufra al ó sì rọrùn kó jẹ́ kúfúrú kékeré tí ó gbé ìjáde kó nú ẹ̀sìn bí hazabil mukhalafa ní ìbámu pẹ̀lú ọ̀nà téèyàn bá gbà téèyàn fi yapa níbàámu pẹ̀lú ọ̀nà téèyàn bá gbà téèyàn fi yapa ìlànà anábì sallallahu alayhi wa sallam òun náà ni ó gbé ìdájọ́ rẹ̀ wá tó bá yẹ kó ọ̀nà tó fi yapa ìlànà anábì sallallahu alayhi wa sallam ọ̀nà tó sọ ọ́ di tó gbé jáde kó inú ẹ̀sìn ni so irú eléyìí yóò máa mú ìdájọ́ rẹ̀ tó wá jẹ́ pé ọ̀nà tí ò gbé jáde kó mẹ́sìn ni yóò máa mú kúfùrọ̀ ń dùnà kúfù yàní kúfùrù tí ò gbé jáde kó nínú ẹ̀sìn ṣẹ́kù ní fàkọ́wùlùwù kọ̀dì káfàrú lẹ́sà ma'anahu annahu káfàrú kúfùrọ̀ al-mukhrija min al-millati mutlaqan ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá yapa àwọn sàbí ànábì níbi nǹkan kan ó ti ṣe kèfèrí tó gbé e jáde kó nínú ẹ̀sìn fún abẹ́rẹ́ báwọn pé ah, ó yapa àwọn sàbí ànábì ó sì jáde kó nínú ẹ̀sìn kìí sọ́gbà lérò pẹ̀lú ẹnu bóyá ni pé kọ̀dí yakun hada wà kọ́dí yakun kúfúrú wà kọ́dí yakun kúfúrú al-asghar ó lè jẹ́ pé tí ó gbé jáde kó nu ẹ̀sìn ni ó sì lè jẹ́ kúfúrú kékeré tí ò ní gbé jáde kó nu ẹ̀sìn alimuhim èyí tó ṣe pàtàkì káyapa àwọn sàbẹ̀ ànábì àwọn tó ń tẹ̀lé àwọn sàbẹ̀ ànábì àtàwọn tó ń tẹ̀lé wọn káyapa wọn bí ẹ̀sìn kúfùrù ní ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run ni tó ipò rọrùn kó gbé ẹ̀jáde kó nú ẹ̀sìn ó sì mọ́ gbé ẹ̀jáde kó nú ẹ̀sìn kọ́dí ẹ̀kọ́ nú akbaru ó lè jẹ́ ńláńlá wà kọ́dí ẹ̀kọ́ nú asgaru ó sì lè jẹ́ kékeré hasabali mọ̀kàlàfà níbàámu pẹ̀lú kíni pẹ̀lú wọ́n bá ti yapa àwọn sàbẹ̀ ànábì أو أن المراد أنه إذا خالفهم في أول الأمر بشيء يسير wọ́n ló tún rọrùn kó jẹ́ pé tí a fa gbà lérò òun náà ni pé téèyàn bá fi lè yapa àwọn sàábẹ́ ànábì níbi nǹkan kékeré ní bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan kékeré ló fi yapa àwọn sàábẹ́ ànábì ó ní sùn mọ́ bitadarruj lẹ́yìn kékeré yóò máa wá lọ díẹ̀díẹ̀ yóò kù ní kékeré yóò tóbi díẹ̀ yóò tóbi díẹ̀ yóò tóbi díẹ̀ yakhruju min ad-din bil-kulliyya tí ó fi wá jáde kó nu ẹ̀sìn pátápátá ẹlòmíì ibi tí ó ti bẹ̀rẹ̀ sí yapa àwọn sàbí ànẹ́bí níbi àwọn nǹkan tí ó gbé yẹn jáde kó nu ni yóò máa yapa wọn díẹ̀díẹ̀ ó yapa àwọn sàbí ànẹ́bí níbi a àwọn máa fa ọlọ́gbọ̀n tóun ó yapa àwọn sàbí ànẹ́bí kótó tó wọn máa wọlé òun ò bí ó sì máa bá lọ díẹ̀ díẹ̀ nu tí ó fi wá sí kíni tí ó fi wá yapa wọn níbi nǹkan tó lágbára tí ó gbé yàjáde kó nu ẹ̀sìn ṣẹ́kù ní fàyà úlù amúhù ilẹ̀ kúfù ọ̀rọ̀ ló padà wá sí kíni tí ó padà wá darí síbi kúfúrú ìdàtẹ́mọ̀rọ̀ al-mukhalafata nígbà tó bá ti gbádùn ìyapa àwọn sàbẹ̀ ànábì nígbà tí ìyapa àwọn sàbẹ̀ ànábì tó ti dùn máa tó ti dùn máa ju nǹkan mi lọ yóò padà wá bọ́ sí kíni yóò wá yapa wọn fàyà úlù amúhù ilẹ̀ kúfúrú ọlọ́run yóò padà wá débi kíni yóò padà wá débi al-kufr al-akbar yóò padà wá gbé jáde kó nu ẹ̀sìn wa yakhruju min ad-din kullihi yóò wá jáde kó nu ẹ̀sìn pátápátá yatadarraju bihi shaitan shaitan ni ó máa mú díẹ̀ díẹ̀ yatadarraju bihi shaitan shaitan díẹ̀ díẹ̀ ni ó máa tì í sí túnṣe léyìí tó bá ṣe yíwọ̀n tán tó bá rí kó ti jẹ́ kálẹ́sẹ̀ yín yóò tún tì mí sí yóò tún tì mí sí bí ó ṣe máa wá sí ibi díẹ̀ díẹ̀ nu yatazawwaju bihi shaytan wal hawa àti fẹ́ẹ́nu wan nafsul ammara àtẹ̀mí tí máa ń pààyàn láti àìdá ẹ̀mí tí máa pààyàn láti aburú díẹ̀ díẹ̀ onímọ̀ wá sí kíni onímọ̀ ti ọmọ ènìyàn yóò máa ti títí ó fi wá sí kíni hatta yakhruja mina ad-dini kullihi títí ó fi já kó nú pátápátá àbí Allah subhanahu wa ta'ala kó ní ẹni tí ó máa yí apá àwọn sàbí ànábì tí ó máa yapa àwọn sálàf níbi tí ó kéré ní àbí níbi tó tóbi ní innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam. نعم aleykum salaam wa rahmatulah. na ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní sẹ́yìn lè kírun lẹ́yìn ẹni tí máa ń fanu gbà àbí ẹni tí máa ń dáwọ́lẹ̀ tí máa ń kírun ìkíní kejì àwọn kan tẹ́ sọ yìí nísìnyí ẹsẹ̀ ni ẹ́ àní kéèyàn kéèyàn máa dáwọ́lẹ̀ ìyapa sunna anabi ni rúgbà anabi sallallahu alayhi wa sallam ó ní sunna òun àti sunna àwọn anabi sàn ti kọjá òun náà ní pé kíni wọn a máa ká ọwọ́ ọ̀tún wọn lẹ́yìn ọwọ́ òsì nígbà tó ń bá wà lórí wọn sunna anabi ni so dẹ́ni káfáànù gbàyìn nísìnyí hadith anabi gbé wá fún wa ó gbé wá ní àṣẹ fún wa so ẹni tí máa ma wá ń fáànù gbàyìn nínú ìdájọ́ nínú òfin ṣẹ̀ríà ìsìlámù nígbà tí wọ́n bá yan ìmáàmù nínú àwọn nǹkan tí wọ́n máa wò ẹ̀ tó bá yẹ pé bí tí ẹ̀sìn Islam bí tá a ti lágbóyè ẹ̀sìn dáadáa tí wọ́n bá yan imam wọ́n wò wípé a àwọn òwò ní oṣù kínní àwọn òwò ló mọ̀ nípa alukur'an ó mọ̀ kur'an ká dáadáa ọ̀hà sórí ó sì máa ká dáadáa so tí ọba ṣe déédéé lẹ́yìn bàtà bá ti rí i pé yàní wọ́n tẹ̀lé ara nàbí sallallahu alayhi wa sallam àwa wò wọn bí kur'an tàbá wò wọn bí kur'an tàbá ṣe déédéé àwò yẹn tó mọ̀ nípa sunna nàbí sallallahu alayhi wa jù nínú wọn ó ṣe é báwọn nísìn tò náà ló pàṣẹ pé àwọn olùmọ̀ àwọn lájú náà tó dá ìmá wọ́n ní alhalak ẹni tí máa máa ń fánu gbà kó tó yẹ kán fi jẹ máàmù gan ẹ ti báwọn nísìn kó yẹ kán fi jẹ máàmù ní masalasi ẹni tí wọ́n fi jẹ ìmáàmù oní àdẹni tó bá ti kíni tó pé ní ìlànà anabi sallallahu alayhi wa sallam tó tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi àti pé wọ́n qualify kájẹ̀ máàmù ẹni tó nínú gbà wọn láti òun la filẹ̀ kó jẹ́ tó téèyàn bá kírun lẹ́yìn rẹ̀ kó sí nǹkan tó ṣe irun yàn àmọ́ téèyàn bá ẹ àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ mọ́mù kò yẹ kán fi rú ẹ̀jẹ̀ a àbí ká ṣe wá àti fún un ṣe pé irun gbà ìyẹn gbà inú àpẹẹrẹ máa fi ṣe kíni téèyàn máa fi máa ẹni tó tẹ̀lé lánàá nẹ́bì òun náà ní kíni òun náà ní pé kó gbà rẹ̀ sí ni máa fa kẹ́bẹ̀ náà ní ti ń dáwọ́lẹ̀ náà ó yẹ kí ẹ sàlàyé fún ni pé súnà nàbí sallallahu alaihi wasallam ó náà ní kí ni kí o ká ọmọ yá tí ẹ bá kí n lẹ́yìn rẹ̀ náà ìyẹn ní ọ̀hún so àmọ́ tí ẹ bá kí n lẹ́yìn rẹ̀ kí o sì kí kí o pa kí ìṣe rẹ̀ sí ẹ bá wọn nísìn so nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àpẹẹrẹ súnà nàbí sallallahu alaihi wasallam kíni tó fi á kí o pa á ti kí o lòun ní so èyí ó gbìyànjú láti máa ìṣe máa ń ṣẹlẹ̀ sí ẹnìyẹn náà nàbẹ́yìí wallahu ta'ala a'lam naam wa salaam wa rahmatulah ìbéèrè àkọ́kọ́ ni pé ọ̀nà owó ní ànágbà orí ìwé ìkóṣẹ̀ ìbára ní ìlà àgbà ní ọ̀nà dúkùá tó wọ́n á ti ní ìlà ìdáná ìjà àbọ̀ wọ́n á fẹ́ lórí lọ́wọ́ ìṣẹ́ tó jẹ́ òṣàlù ìwé ilé ìdáná ní àwọn ẹ̀ ṣàdúrà lórí ìlànà ìlànà mi ti wá fún wa pé àbúrò àwọn tábàlù náà wọ̀ sí ìlànà ìlànà tí wọ́n ní ọ̀là àbúlá ìlànà tábàtàgbà náà wọ́n ní ọ̀la nígbà tí wọ́n ń ṣẹ́ka yẹn yẹn wà fún wọn ní ká ìbẹ̀rẹ̀ ló fọwọ́ ti àdó àtàmì lòdù bóyá bí kúlọ̀ bá wà lọ ní ẹ̀kọ́ àti yóò wà fún ìtàn òbí ọlọ́run bí ọlá àti ilé gbólóhùn lórí ọlọ́run ìtàlá ìtàlá ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé ìwòsùwì àbí ẹni àìmọ́sùwì kàmá ní tí ìmáàmù ti máa ń dá lẹ́nu ẹ̀ẹ́dẹ́gbọ́n bàbá yẹn kọ́má ní dá lẹ́nu jẹ́ ìwà pé ẹni ṣe bí àwọn àdó àtàlá. ajẹ́kọ̀ọ́ ra kà tí wọ́n mọ̀ ń dákẹ́. نعم نعم eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé nípa àdúrà pé bó ṣe gbajúmọ̀ láwùjọ wa tàbá fẹ́ ṣàdúrà tàbá ṣe tọrọ tá à ń fẹ́ tán lọ́dọ̀ ọlọ́run á wà sọ pé kíni á wà ní ọ̀la nǹkan báyìí wọ́n wà fi nǹkan lè ẹ wà ka nǹkan yẹn so eléyìí kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam so kéèyàn lọ wọnú alukur'an látòkè délẹ̀ kéèyàn sì lọ wọnú àwọn ahadith anabi sallallahu alayhi wa sallam tó lálàáfíà á rí ẹ̀kọ́ bí yẹn ṣe máa ń ṣàdúrà kọ́dà lárúbáwá ẹ̀kọ́ bí yẹn ṣe máa ń ṣàdúrà alukur'an sọ kàlífà anabi sallallahu alayhi wa sallam so iṣẹ́ sí alukur'an wà fún òun náà ni ká máa ṣe kíni ká máa ṣe tìláwàtul Qur'an ká máa lo òfin tó wà nú ẹ̀ ká kọ́ ká wá ìmọ̀ nípa rẹ̀ torí pé alukur'an ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí dòstúrù ni ó dà gẹ́gẹ́ bí constitution ni èyí pé ntí yóò máa darí gbèsè ayé wa àwa àmọ̀túnmá rẹ̀ àmọ̀tún wà nú ẹ̀ ntọ́ba tó dá wa tó ṣe kíni tó ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí wa àgbìyànjú láti máa tó wà nú ẹ̀ dípò ká máa wá lòfin tó wà nú ẹ̀ ìdí kur'an wà fún ọ̀nà ni kíni ká máa ka ká máa ìtumọ̀ rẹ̀ ká sì máa lo ìdájọ́ tó wà ń bẹ̀ sọtẹ́yìn bá wá ń ṣe àwọn kátà sọ ìnísìn ara ṣe ẹ̀rí náà ni pé pé ládàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n gba ládàá bẹ́ẹ̀ so tó bá wá dìgbà tí èèyàn bá ní bùkátà àbí èèyàn bá fẹ́ ṣàdúrà yẹn fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan tí èèyàn máa fi béèrè nǹkan so inú ẹ̀ náà ní sẹ́ẹ̀ rí tí èèyàn sì sọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run mọ́sá wọlá pé èèyàn máa ń ṣe tilawatul Qur'an mi èjò já nígbà kan tó wáyé pé ṣe tí ń ṣe yìí ń ṣe nítorí tiẹ̀ ni tí ń ṣe nítorí kárí ni ṣe nǹkan báyìí fún mọ́sá ṣe nǹkan báyìí fún so inú nǹkan tí èèyàn máa fi ń kìí ṣe nígbà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ní bùkátà kó fẹ́ tọrọ àdúrà ìgbà yẹn ló ṣẹ̀ wá rántí Qur'an ló ṣẹ̀ wá pé ọyá ẹ kó Qur'an jáde ẹ kà á ẹ ti bá rí sin ẹ sa Qur'an kìí gbà yẹn kìí ṣe ẹ bá tọrọ àdúrà tán ló ṣẹ̀ wá ní kọ́lọ̀ wọlá Qur'an ó ṣẹ̀ wá kà ṣe tó bá tọrọ àdúrà ò ní kà tẹ́lẹ̀ ó ti bá yẹn nísìn so náà ló fàtẹ́ pé a rí inú al àwọn àdúrà wà inú al dáadáa Rabbana atina fid hasanatan wa fil hasanatan wa qina adhaban kí ni tuma rẹ̀ rabbana èrè ọba wa atina fid dunya hasana mọ́tà ṣe dáadáa fún wa láyé sórí ayé fún wa wa fil akhirati hasana kó o tún sórí tàlkìyàmà fún wa wa qina adhaban nar kó o sì sọ wa kó níbi ìyá náà hmm? nígbà tó lọ́n sàdúrà ìsan fún wa sóra wo ló ẹ ọlá kí ló ọlá kí ló tọ gẹ́gẹ́ náà níta bá rí ẹ̀rà wa àdúrà nàbì sallallahu alaihi wasallam nínú àlùkò àti ànábì máa ń ṣe ànábì máa sàdúrà pé اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني بالماء والثلج والبرد ẹ mọ̀ láwọn àdúrà nẹ́bí ìrọ̀lọ́run ti báyìí fún yìí lọ́dún tánà bá ti dé ìsìdákẹ́ ẹ níbi pé tánà bá wa ti tán báwọn kó wa fi fati àlè tánà bá wa ti tán báwọn kó wa fi kúrò aláwọ̀ lè àrùkọ́ fi kankan lè so ìdí ń jẹ́ àdúrà náà ni pé yóò gbé ìtumọ̀ pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ó ti parí báyìí pé yorùbá náà ni wọ́n náà bá fẹ́ ṣe ẹnìkan travel nísìnyí kò sì sọ fún yorùbá pé tọ́ ọlọ́run kó bá fi sọ̀rọ̀ sọ yín o ọlọ́run mọ̀ jẹ́ kẹ́ ẹrú ojú ọ̀nà o ọlọ́run kó jẹ́ ẹdí dáadáa o ó sì túká ó sì sàdúrà náà nù àwọn ìbá sí báwọn ní ìsìn wọn rò pé bóyá ẹ̀hẹ̀ kọ́lẹ̀ lómi ó ti máa rẹ́dì kalẹ̀ pé kí ni ó fi lé e kún òun wa ẹ̀jẹ̀ bá ní ẹ̀hẹ̀ yóò lẹ̀ fi nǹkan lé ní tó òun fi nǹkan lé àdúrà ẹ̀jẹ̀ bá ní ó yẹ kéèyàn sallallahu alaihi wasallam òun náà ní iṣẹ́ dáadáa tí yẹn bá ṣe èèyàn máa fi sàtẹ̀gùn sọ̀dọ̀ bá tó dá yẹn ẹ̀sìn báwọn nísìn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú tá nàbí sallallahu alayhi wa sallam kọ́ wa òun náà ní kíni òun náà ní ká máa lo àwọn kọ́ ọba àlekíọ́lá àtàwọn ròyìn rẹ̀ ká máa fi bẹ̀ hmm? ọlọ́run mọ́sà wọlá pé wọn náà ló máa ń ṣe àrísìkì fún yà ṣe àrísìkì fún mi mọ́sà wọlá pé wọn ló máa ṣe ìdẹ̀kùn fún yà mọ́sà ṣe ìdẹ̀kùn fún mi mọ́sà wọlá pé kò sẹ́ni máa ń fún yà lálàáfíà àfiwọ́ mọ́sà fún mi lálàáfíà mọ́sà wọlá pé wọn ló máa ń sọ̀kalẹ̀ ní ìdámẹ́ta ìdámẹ́wàá gbẹ̀yòrú àbí ìdálẹ́kẹta gbẹ̀yòrú tó máa béèrè pé ta ló fẹ́ tọrọ àforíjìn mọ́sà sí nǹkan báyìí fún mi mọ́sà wọlé akó wọlé wà lórí àlàrà sí àwọn òròyìn rẹ̀ nú àtàwọn okọ rẹ̀ ẹ̀ máa fi ń bẹ̀ so àwọn okọ rẹ̀ àwọn okọ rẹ̀ pọ̀ lóṣìṣì tí ó máa bá téèyàn fẹ́ mu àwọ̀ tó ń wá rìzìkì ya Razzaq urzuqni ẹ̀dí wa ní ya Razzaq urzuqni ya Ghaffar ighfirli so wúrọ̀ àwọn eléyìí nìsín so inú àwọn nǹkan míì tó tún wà bí àdúrà tó jáde dálẹ̀ táwọn èèyàn fi kún un òun náà ni pé àdúà bilismil mufrad ká máa láǹsà àdúrà pẹ̀lú kọ̀ọ̀kan kí ẹ máa pariwo allah allah allah allah allah àbíkó máa pariwo ya latif ya latif ya latif ya latif àbíkó máa pariwo ya salam so eléyìí náà àdúrà dáadáa lẹ̀ ní ibi àdúrà àdáadáa lẹ̀ ní wọn kì í pe ọlọ́run pẹ̀lú okọ̀ lásán ò béèrè tó ń fẹ́ wọ́n gan fúnra ẹ̀ sọ kó máa wá pè ọ́ kó pè ọ́ lára kó pè ọ́ lẹ́ẹ̀kejì pé à ah, ó fẹ́ sọ pé sọ́n tó fẹ́ sọ ó fẹ́ tí ìdánù gẹ́gẹ́ wá òsì ah, á pariwo sọ́n tó fẹ́ wí so ó kọ́ ọlọ́run ọba èèyàn kì í kà pé ìṣeré lásán ó béèrè ní tó bá fẹ́ ni ẹlòmíì ló ń sàlàtífù òun sàlàtífù four million sáré ah, ni ọmọ àti ebi ó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ṣe nǹkan báyìí fún mi yà lọ fáwọn ìfìlì yà lọ sí olùsùfù bíi gbogbo àwọn nǹkan báyìí àwòkọ rẹ̀ èèyàn máa fi sàtẹ̀gùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí èèyàn tún máa fi sàtẹ̀gùn tí èèyàn fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run òun náà ni kí ni àtàwásóló bí du'a'i ar-rajuli salih kéèyàn ó ṣe kíni kéèyàn ó wá ẹni tó bá jẹ́ èèyàn rí kéèyàn ní kó ṣe kíni kó máa rántí yàn ní àdúrà ẹ́n àwọn sàbí àmọ́ abá ànábì kí ànábì dákun gba abẹ lọ́hùn gbà yà táwọn sàbí máa ń ṣe láéláé ẹ lè rí lójú ayé ànábì àti lẹ́yìn rẹ̀ ẹ lè so àwọn sábẹ́ lọ bá ànábì ànábì pa tọrọ dọ́lọ́ òjò rọ ànábì ó sì tọrọ fún wa òjò sì rọ ẹ so arákùnrin lórí tìrìsì táwọn tó bá ànábì bàtà ànábì sì lọ tán orí rẹ̀ náà làwọn sábẹ́ dẹ́sẹ̀ lé bàtà ànábì ò sí láyé má wọn fi ń tọrọ ní kíni àwọn náà ti ẹni tó bá rí pé ẹni yóò iná ni Umar bin al-Khattab ló fi ti al-Abbas kó sàdúrà ìwà òjò fún wa ọlọ́run sì rọ̀jò fún wa so n ti èèyàn máa ṣe nù so tí yorùbá ti wá tọ́ fún wa ká tọ́ káfọlá ànábì tọrọ sàǹgbé kò lè tọ́ káfọlá Abubakar tọrọ Umar ò lè tọ́ Usman ò lè tọ́ ìkànnì àwọn sàábé kò lè tọ́ dépò pé yóò kàn wá kan wòlíì kan yóò pé yóò wá kan ọlá ṣéwù kan yóò pé yóò wá kan ọlá bàbá kan gbogbo àwọn ọlá ọlá ọlá ọlá ọlá ọlá àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala tó bá ti yàtọ̀ sí ẹ àbí yẹn fi ṣe dáadáa yẹn bẹ́ẹ̀ lọ́hùn kọ́yọ̀ òní sọ pé mọ́tà wọlé ṣe dáadáa mi yìí ẹ ẹ bá lọ wọ hadithi wa alábì kọ́ alẹ́ kọ́ tó lágbára bẹ̀ púpọ̀ ìkíláàsù wa làlábì fẹ́ lò bẹ́ẹ̀ ìkíláàsù wa yá ọlọ́run bó ṣe wí ni ó òní sọ pé ọlọ́run mọ́tà wọlé pé ìmọ̀ ń sànú àwọn èèyàn rárá o ẹ ìwọ ọlọ́run ìmọ̀ ń sànú àwọn èèyàn ìmọ̀ fáwọn èèyàn ló ń jẹ lóṣooṣù àwọn ọmọ òrukàn ìmọ̀nsá ni wọn ìmọ̀nsígbá ìmọ̀nsá o ọwọ́ akáńtó máa ń ṣeun ọwọ́ akáńtó wà ní ọlọ́run ogun tí ń ṣe ìtọ́wáyé pé torí tiẹ̀ ní fi ń ṣe é tí èsì pé kárí mi tí ń pa kankan mi papọ̀ máa mọ́sà ṣe tí ń bẹ́ tí ń fẹ́ ìfún mi bí yóò ṣe wí inú ibẹ̀ náà ni èyí wá ní ẹni láyọ̀ wá wọ̀ ọ̀nù ẹ̀sìn bá rẹ̀ sìn tí a pé ẹni má ṣe tiẹ̀ nítorí kárí mi ò ní lè gbé ìjáde ẹ̀hẹ́n wọ́n kálukú wa máa gba iṣẹ́ rẹ̀ wò pé sọ ẹyẹ wò yìí tó yìí tó pure <laughs> ẹ̀hẹ́n kẹ̀sẹ̀ fún kàn án kí mọ́lẹ̀ pé tẹ́lifù ẹ̀ lómi tó wá balẹ̀ gbé mọ́sà wọlá ìwà dáadáa àwọn ìyá rẹ̀ kí ló kàn án pẹ̀lú ìwà dáadáa nìkan ìwà dáadáa tẹ́ pé ìwà dáadáa ló ní tẹ́ mọ̀ bóyá kò sí pẹ̀lú ìkíláàsì ni àbí kò sí pẹ̀lú ìkíláàsì òun ló lágbára sí àkáǹtì ara rẹ̀ fúnra rẹ̀ òun náà ló lè lò fúnra rẹ̀ tó kò lóyún ó ní mà ní ipa rẹ̀ so alimuhimu ni pé àdúrà bó ti Yorùbá náà ló ṣe bó ti lárúbá náà ló ṣe lẹ́tìgbà níbi ìtumọ̀ tí ó gbé wá náà ni pé ọlọ́run náà ló béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tó wáyé ti béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tán ọ̀kàlá ọlọ́run ṣe nǹkan báyìí fún mi tó ọlọ́run fún sàforí jìn ẹni tó kú yìí o wọ́n sábà fi sí àlìjáná o wọ́n sábà fi rí ẹsẹ̀ rẹ̀ yín o wọ́n sábà yá sí rẹ o tó ó tán àmọ́ wọ́n sábà yá sí rẹ ó yá ọ̀la kúlú so àbíkẹ́ sọ pé mọ́sà wọlá títóbi mọ́sàwọ́lá pé ìwọ ló máa ń ṣe kíni ìwọ náà ló máa ń forí ẹ̀ṣẹ̀ jiyàn mọ́sàbà forí jìn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà ní tẹ́yàn máa fi ń tọrọ ìròyìn ọlọ́run ni ẹ̀sìn bá nísìn máa ń ṣe ni so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kùnú tó máa ń kí lásùbà alùkùnú tó kẹ́ máa ka so ìyẹn àrí kọ́dà àrí àwọn sọ̀hábà wọ́n ná sọ̀ lórí rẹ̀ pé bídà so ànábìyẹ ṣe kí ni kì ní àsùbá kó máa wá ká bó ṣe máa ka yẹ so kùnú tá nàbí sallallahu alayhi wa sallam tá nàbí masa bá ṣe òun náà ni kùnú tún nazila kùnú tẹ ẹ máa ń ṣe nígbà tí kíni nígbà tí aburú kankan bá ṣẹlẹ̀ bóyá kankan ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí sì lápèjúwe àbí wàhálà ìyá ń jẹ àwọn mùsùlùmí kan àbẹ́nìkan fi ajẹ ẹtí ń fi àwọn lágbára ànábìyà máa ṣe kùnú kèsì ní jásùbá nìkan gbogbo òun tá nàbí bá ké yẹ mọ̀ sí kíni yóò máa ṣe kùnúùtù ni sẹ́yìn pé ní kùnúùtù náà ní kíni ọ̀nà àdúrà ẹ̀ àdúrà tí yẹn ń ṣe lérí kíni lérí ìdúró tí yẹn ń bẹ lọ so oni tí oni lẹ́ ń bẹ so kò nídìí kí yẹn máa ṣe kùnúùtù nípa àṣùbà àbí kí yẹn wá dákẹ́ lọ díẹ̀ kò nídìí so tó bá jẹ́ pé nǹkan kan wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ o àbí yẹn wá ń ṣàdúrà fáwọn mùsùlùmí wá bí kan tí yà ń jẹ wọn lọ́wọ́ báyìí tí ń gbóná gan wọn lọ so ìyóhùn <coughs> òun ni kùnúùtù an-nazila òun náà ni tó wá tó ṣe Allah ṣe nílẹ̀ Allahu ta'ala a'lam naam. Aleyhi salaam fẹ́. naam wọ́n ṣe ó dáa kí ẹ máa fi maulana tí ó kọ yẹn ẹ̀sìn báwọn nìyẹn so ìtumọ̀ maula ẹ̀ òun náà ni kíná ń korúkọ rẹ̀ olówó yàn ẹ̀sìn báwọn nìyẹn ẹni tó jẹ́ ẹrú so ẹni tó wá jẹ́ maula rẹ̀ òun náà ni ẹni tó jẹ́ kíni tó jẹ́ olówó rẹ̀ so gbólóhùn maula wọ́n yìí tó máa lò fún kíni wọ́n máa lò fún alákọ̀yà sí yàn ẹ̀ eh, tó jẹ́ pé òun náà lẹ́ni tó súnmọ́ yàn jù hmm? Allahu waliyyu alladhina amanu yukhrijuhum mina zulumati ila nur so ibi kan bẹ nínú Al-Qur'an tó ní wal kafiruna la mawla lahum ètí báwọn so ká máa lo gbólóhùn yìí nísìnyí yàní gbólóhùn kan ni tó jẹ́ pé ó ṣe díẹ̀ ètí báwọn nísìnyí so nítorí pé ká kà máa sọ fún yàn pé ah, mawla ya ètí báwọn nísìnyí so yóò nídìí ìtumọ̀ pé ṣé ìtumọ̀ ní téèyàn fi pè é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ ni ẹni báyọ̀ nísìn àbí ó kàn jẹ́ pé àfa kan ni àbí yẹn ńlá ni yẹn mọ̀ á pè ní mawula gbogbo àwọn alikọ́ọ̀bù yẹn gbogbo àwọn kọ táìtù tí yẹn máa ń fún yàn gbogbo ẹ̀ ló ṣe kí ni òun náà ló ní ìtumọ̀ tó sì ní ìfiṣẹ́rí agbàlérò pẹ̀lú ẹ̀ ẹni báyọ̀ nísìn so èyí tó dáa òun náà ni kí yóò dákọ ẹ̀ńtọ̀hún yẹn kí yóò fi kí náà gbọ́kọ rẹ̀ pé alákọ̀ọ̀bù tí yóò fi bóyá sẹ́yìd ni bóyá síwájú yẹn ni ẹni báyọ̀ nísìn so sẹ́yìd Ah, ìtànkùn ní sẹ́yìn ni pé aṣíwájú yàn ètò ìbára ní sìn àbí al-ustaz ní téèyàn bá jẹ́ dé òun ni so kọ́lá kéèyàn má kéèyàn má gbé kọjá ẹ̀hẹ́n kéèyàn pé ẹlòmíràn wọn pé ẹlòmíràn pé àní sheikh ẹlòmíràn pé àní wàlí ẹlòmíràn pé wúrọ àwọn kan báwọn kéèyàn má ṣe kíni kéèyàn má gbé kọjá ntí ó jẹ́ òdodo nípa àyàn so wallahu ta'ala a'lam naam. Yeah, Westmount Town, they hold their immigration. When I was back, send every fire. So they told me, who the black pastor, who they told me, who are, who found, what they said. Who they who found, what I did was share, who she. Àwọn tẹ́tẹ́ rẹ̀ yà wọ́n tó gbà yà wọ́n. Tó bá ọ̀dà sáàdì súnà dáadáa kò ní kò tiẹ̀ ní apply ẹ̀dí bá wọn So tó bá ọ̀dà sáàdì súnà dáadáa tó sì yàn lọ́kàn yẹn dáadáa kò ní apply sí tí wọ́n ti ní kó apá àrùn gbalẹ̀ kó gan ẹtì báyọ̀ ní sè dépò pé wà ní kọ́dà ó sì wù mí kọ́dà kò sì dùn mọ́ mi bí sèmi kọ́dà yìí máa ń sunkún tí ì bá fà á di kí á ní kọ́ lẹ́kún <laughs> ẹ̀hẹ́n so ìgbà tó náà mọ implication ti òun fẹ́ lọ lè ṣe ẹtì báyọ̀ ní sè so ọba àdìkíọ́lá sọ pé wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib kò sẹ́ni tí ó tí ó torí ẹ̀sìn ọlọ́run ń ṣẹ̀sìn tọ́lọ́run kò sí tánàmì ni kò sí pẹ̀lú ìkíláàsì tí ó wàá ṣe tí ó wàá ṣe kíni tí ó wàá ṣe ríbú látara rẹ̀ ẹ̀ àbí tí ìfúnfún máa bá látara rẹ̀ àyàfi tí nǹkan yìí ó bá ṣe kíni tí nǹkan yìí ó bá ní ẹlẹ́mìí rẹ̀ ló kù kọ́lá káwọn yẹn máa wo níwò pé ìfúnfún ń bẹ fún wọn mọ̀ rí i pé yàní ìgbàláyé wà fóun sọ nítorí pé ọba àdìkọ́lá ní ọba yẹn tẹ́kìlá ha ẹ má páyọ̀ ọlọ́run ọba àdìkọ́lá ẹ̀jẹ̀ aláwo máa yóò máa ṣe ọ̀nà tí yẹn bá sì fi nǹkan níbi haram yóò padà níbi halal pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala wallahu a'lam naam. naam. naam. naam. naam ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé tí ẹ máa ń ka quran tí ẹ bá parí quran kí ẹ máa sọ pé sọlọ́kàláhu sọlọ́kàláhu mọ̀lánà làbím sọlọ́kàláhu làbím so pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ so ntaàfi wọn ẹ̀sìn báyọ̀ nísìnyí sunna anabi náà láàfi wọn so nígbà yìí anabi sallallahu alayhi wa sallam wọn a máa ka quran fa anabi àwọn sàbí náà máa ka quran so wúrọ̀ àwọn ọ̀rọ̀ yìí kò sí mbẹ̀ so nínú àwọn àdádálẹ̀ náà lòun náà wà so kọ́ra àtàbà lọ́wọ́ fatawa lajnatu da'ima wọ́n ṣàlàyé ọ̀rọ̀ nípa nǹkan yẹn peter abadi ka Qur'an tán kéèyàn máa sọ pé sadaqallahu al-azim so eléyìí kò sínú kíni kò sínú dàdà nàbí sallallahu alayhi wa sallam tí wọ́n bá ń ka Qur'an fún anabi sallallahu alayhi wa so tani bá fẹ́ kẹ́ni yóò dúró ní tani bí wọ́n ní pé hasbuk hasbuk ó ti tó báwọn ó ti tó báwọn yóò sì dúró èdè báwọn tó bá sì fi kàátọ́ dé ibi tó fẹ́ kàátọ́ dé àbí ibi tó bá fẹ́ dákẹ́ sí àbí sóra yẹn parí yóò dákẹ́ náà ni tó yẹ kó náà nìkan ní ń bá ń dára rẹ̀ ń dá kàfúrà rẹ̀ kò ní ìgbésẹ̀ sọ pé kíni sadaqallahu maulana al-azim àbí naam so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìṣẹ́ gbàgbé àwọn tó máa ń yọ àlìjànnú lára àyàn ẹ̀sìn báwọn nísìn so àlìjànnú yíyọ lára àyàn <clears throat> ó nídìí ó nídìí àlàyé nípa bóòlù àwọn èèyàn ti ń ṣe irú àwọn kaba yẹn nítorí pé sẹ́ẹ̀rí àlìjànnú wọ́n ti wà nísìn nítorí tí nínú ibi tí wọ́n ti rí ó kọ́ wọn àlìjìn nítorí pé kí ni nítorí pé ó pa mọ́ ni Eh, ọba alikẹ́lá ni walamma janna alayhi al-laylu eh, ra'a kawkaba yàtí janna alayhi al-layl ma'na khafi khafiya alayhi al-layl nígbà tó rúṣe kínní tí nǹkan bá ti pamọ́ fún yà òun náà máa ń pè òun náà látara ìdájọ́ wúlòhùn jan òun náà ní aljin so àwọn àlùjànnú ẹ̀dá kan ní tí wọ́n pamọ́ fún wa tó jẹ́ pé ààrí wọn so Allah subhanahu wa ta'ala dá wọn látara náà so ìdáadáa wọn wá strong ju dẹ́dá wa lọ wọ́n ní kápá wọ́n máa ń rí ibi tó ju táwa rí lọ àdámà wọn ni ẹtí báyọ̀ nísìn wọ́n lè mọ ntáwò tí mà nísìn kán ti nímọ̀ nípa rẹ̀ látara bọ́lọ̀ ti dá wọn nípa ẹ̀mí gbogbo náà gbogbo àwọn nǹkan báwọn ọlọ́run dá wọn ó yàtọ̀ sáwa kẹ́ bọ́lọ̀ ti dá fáwọn náà níka àwọn ẹ̀ka ẹ̀sà tó yàtọ̀ sáwọn nǹkan míì nínú àwọn ẹ̀dá mi pé fáwọn náà nù sọ àwọn àjẹmí wa bẹ tó jẹ pé àwọn èèyàn rí bẹnu wọn àwọn èèyàn bú bẹnu wọn so àwọn aláburú ń bẹnu wọn àwọn tí ṣètọ́n tó jẹ́ ilé ni wọn gangan ṣètọ́n àlùjẹ̀nu lòun náà àwọn tó rí lò bẹnu wọn àwọn wọ̀nyí ìnáma wá ń ṣe aburú fáwọn èèyàn òun náà làwọn ológun òun náà máa ń lò tí wọ́n fi sàṣìyàn wọ́n bá sàṣì nísìn àlùjànnú náà ni ó wà ń di kíní òun náà ni ó lè jíṣẹ́ òun ẹ̀ ìtàbá ni ó ká ìtàbá ni ó pa ìtàbá ni àwọn àbúrò àwọn àlùjànnú wa burú débi pé wọ́n á máa ṣe àwọn nǹkan míì gan tó jẹ́ pé kì í ṣe nǹkan tó wà tó jẹ́ tó jẹ́ físíkà nǹkan fún yàn ẹ̀ àlùjànnú náà máa dúró ó lè dúró lé ọmọ ẹlòmíì kó má jẹ́ oró ọmọ bí kó má boyún jẹ́ máa àwọn tábù tá àlùjànnú máa ń ṣe ni àlùjànnú lè dúró nílà káyẹ ẹlòmíì tó jẹ́ pé kò sì ní yóò yà wèrè ni yóò jòkó lé làákàyè ni sobi tí wọ́n lágbára aburú yẹn tọ́lọ́ subhanahu wa ta'ala bá fi yọ̀ǹda sí fún wa so àlìjẹ̀nú mi wà tó jẹ́ pé láàrin ọkọ àti ìyàwó ni yóò ṣe tẹfirikọ́ bẹ́ẹ̀nà mari wa zawji tó jẹ́ pé bí ìyàwó bá ti wà ń ta inú yóò máa dùn ẹ́n yóò wà ara rẹ̀ yóò máa yá òun tó bá wà àwọn tí wọ́n ti ń wọlé lọ báyìí tó bá kókó dáṣẹ́ wọlé báyìí dé kò kàn ní mọ̀ nǹkan òun ní ọkàn yóò bá fún pé ọkàn ó ti bà yóò sì máa ṣe tọrọ náà iṣẹ́ àwọn àlìjẹ̀nú ni so wúwo àwọn aburú tá máa ń ṣe nu so Ànábì sallallahu alaihi wasallam ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí àwọn àlìjẹ̀nú tí wọ́n fẹ́ gbogbo àwọn àlìkáwò tí ànábì kọ́ wa gbogbo àwọn àlìjẹ̀nú hé tinú àlìjẹ̀nú yìí fẹ́ kì í fẹ́ kẹ́ ẹ máa ka Qur'an kì í fẹ́ kẹ́ ẹ máa ka kẹ́ ẹ máa sàwọn àlìkáwò kì í fẹ́ kẹ́ ẹ ṣe bisimilayi kẹ́ ẹ tó jẹun onífẹ́ kẹ́ ẹ ṣe zikiri kẹ́ ẹ bá fẹ́ wọ tọ́lẹ̀tì tẹ́ ẹ bá láti ẹ́ níbẹ̀ náà àdìsá nàbì sallallahu alaihi wasallam tánàbí lálùjẹ̀nu méjì ṣètọ́nù méjì pàdé ara wọn àwọn pàdé ara wọn ìkan tóbi ìkan rù ni pé ọgbọ́n dá sí à ó níbi ẹni tó ń wà pẹ̀lú ó ní kèé ṣe bísímìláì tó bá fẹ́ jẹun tó bá fẹ́ jẹun ní sàájọ jẹ ni tó bá fẹ́ wọlé ẹ kò ní ṣe tí ó bá tún láti sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kò ní ṣe zikiru tánà mi ní kó ṣe àwọn tún jọ ṣe ni so ẹ̀wọ̀n kan báwọn nìsín òun wá ń ṣe kí ni òun wá ń sara iná ló fà tó yẹ pé ṣètánì a máa nípìn níbi oorun tẹ́kọ̀lọpọ̀ ń bá ìyàwó rẹ̀ sùn so tó bá padà wá yá irú ọmọ tó bá wá jáde látara rú nǹkan báwọn nìsín ọmọ wa ya kí ni yóò wá ya táàlìkì yóò wá lé koko bí ṣe ah ọmọ yẹn wá ṣe wá burú báyìí gbogbo nǹkan lẹ́sìn kò ní so eléyìí wá nítọ̀ òun tó òun ẹni tó ń gbọ́dọ̀ rẹ̀ à ẹni òun ò túra alẹ̀ rárá o ẹ̀ bó bá fẹ́ jẹun èsè bísímìláì ni ebi òun ó sùn lébi ni tó bá fẹ́ wọlé ẹ̀ tó bá fẹ́ wọlé oníjó wọn láyè bá òun wọlé ẹsẹ̀ bá òun nísìn tó gbé anabi sallallahu alaihi wasallam ní ṣètọ́ni tó jẹ́ eléyìí àwọn ṣètọ́ni ó ní aláràṣí rẹ̀ ó yomi ló wà yóò wá jókòó àwọn yóò wá jíṣẹ́ fún wọn wá jíṣẹ́ fún pé sọ kí ni wọ́n ti bó ni kí ni wọ́n ti lónìí ni à mo ti ní ti bá ní bẹ́ẹ̀ bá ti kó ṣe ni ó ṣe rí pòsí lọ́dọ̀ ṣetán òun ni so àwọn àjẹmí yìí tí wọ́n fẹ́ ló bẹ̀ ni pé wọ́n á máa kó sára ẹlòmíì tí máa ṣe gangan yóò máa sọ ya wèrè ó lè fún ìṣẹ́jú méjì ìṣẹ́jú fún so bọ́sẹ̀ máa wá ń ṣe bọ́sẹ̀ máa ń yọ kìí sóògùn náà máa fi ń yọ àlìjànú wọ́n èé fi àlìjànú yọ àlìjànú lára so àwọn àyà tí wọ́n sì òun náà ní suratul fatiha inú rúkìá ló wà ayatul kursi inú rúkìá ló so àtàwọn àyà míì náà tó jẹ́ pé àwọn àyà sihr ẹ̀yìn qala musa ma jitum bihi sihr inna allaha sayubtiluhu inna allaha la yuslihu inna allaha la yuslihu amala al-mufsidin àti gbogbo àwọn àyà tó ní ṣe àbáwọn àyà tọ́lọ̀ ní ròyìn náà ní ròyìn kìíní ẹ̀ tẹ́ bá ń ka ara ọmọ ní ṣèkọ́n yóò mọ̀ ní àlìjẹ̀nú tí tí ó fi jáde so àwọn ẹyẹ lèèyàn máa ń lò so àwọn olùmọ̀ wá sàlàyé fún wa nípa pé ọ̀rọ̀ àlìjẹ̀nú àwọn ẹlòmíì ń bá rúkìá débi pé wọ́n tún wá ti àwọn nǹkan mi bọ̀ bíi pé kẹ́ máa béèrè ọlọ́wọ́ àdìjẹ̀nu ta ló rán ọ ẹ̀yìn tó jáde àbò níjáde ẹ̀yìn kọ́ wa mú bílálà kẹ́ tó máa wá nà ẹ̀mí yẹn gan lẹ́ ń fara ni tó tẹ́ bá láàlá àdìjẹ̀nu tẹ́ bá láàlá àdìjẹ̀nu ń ké táàjẹ̀ náà bá jáde tán apá àwọn wà lára ẹni òun àbí kò sáà nígbà pa àwọn lọ ẹsẹ̀ wa máa tọ́jú àpá so ẹni yẹn gan lẹ́ ń fara ni èèyàn kì í ná èèyàn látara pé ẹ̀fẹ́ kíni ẹ fẹ́ yọ àdìjẹ̀nu lára rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn àfáà tó máa ń sọ ìbá nífi aláburú ni ẹ lè ṣe rúkìá nífi kí rúkìá wọn lágbára kólóhùn jáde àmọ́ jíjáde tí ó jáde yóò tún dá burú mi lẹ̀ fún ọ̀nà wọn ni ó gbà dá alẹ́ nígbà tí ẹni bá ń bi lẹ́jọ́ jáde la fẹ́ wẹ́ ta ló ràn mí nídìí ẹni tó ràn sá jáde ní oṣù gbọdọ̀ padà wá má ẹ̀sìn bá rìn sí àmọ́ ọ̀nà wa ń bi lẹ́jọ́ yóò wá wọ pé ah ni wọn ìfì dà fámìlì wọn rú ẹ̀sìn bá rìn sí yóò mi ẹni tí yóò mọ̀ kankan ẹni tí yóò rán ẹ wà lè ní orogún ìyá rẹ̀ olóńgbò mi ẹ̀sìn mú eléyìí lára búlá sí ọ ẹ kàrò pé jáde ń bẹ̀ wọ́n ni ó tún wọlé ń bò mí sòwò náà ló bá ṣe pé kọ́lá wọ́n bá sọ fún yín ẹ má gbọ́ ẹ má gbọ́ tó gbókùrọ́ ni ẹ̀sìn bá wọn tó fẹ́ fi da nǹkan rú ni so àlùmọ́hìmù ni pé tí wọ́n bá lé àlùjẹ̀mí jáde ẹ máa mú ẹni tẹ́fẹ́ láti jáde kẹ́ máa nà ní blálá kẹ́ máa lẹ́ bàtà kẹ́ máa gún ní nǹkan ẹ̀sìn bá jẹ́ ẹ̀sìn báwọn nífẹ̀ẹ́ alikaru náà lẹ́ẹ̀ma ṣe àwọn àyà yẹn lẹ́ẹ̀ma kà tó jẹ́ pé títí arọ́mọ fi ní ṣètọ́n tó bá wà lára tààrọ́ bá ní yóò jáde àmọ́ tẹ́ bá lu àlìjẹ́nu láti fi lé jáde tẹ́ lu àlìjẹ́nu láti fi lé jáde lágbára àlìjẹ́nu bá ka yóò lọ túnra mú wá ni ẹ̀sìn báwọn kágbára rẹ̀ bá ka wọ́n tún wá lọ tún òun náà tún wá lọ túnra mú tó tún padà wá náà ló fà sí pé àyè fi oògùn káfíńsì kínni káfíńsì ṣètọ́n kó àyè fi dán káfíńsì wo ṣètọ́n so anabi kọ́ alẹ́ kọ́ anabi ní ká sọ ká ka Qur'an nílé wa ó ní torí pé ilé tí wọ́n bá ti ń ka Suratul Baqara ẹ̀ ó ní ṣètọ́nù ní sikini ṣètọ́nù ní wọbẹ̀ so kéèyàn máa ka Qur'an nínú ilé kéèyàn máa ṣe àwọn àdúrà tó yẹ kéèyàn máa ṣe yóò sọ ẹ̀kọ́ ní gbogbo àwọn aburú yẹ ta'ala a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu